والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الخامسة والأربعين من سورة الإسراء وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإذا ذكرت ربك في القرآن وحده ولوا على أدبارهم نفورا ọlọ́run bá ń fún wa nírò nípa ìṣẹ̀lẹ̀ tí máa ń ṣẹlẹ̀ tí àwọn ọ̀sẹ̀ bọ́ ní ìgbà tá ànábì sallallahu alaihi wa sallam tí máa ń kí alukur'ani fún wa alukur'ani ti ṣe tẹ́tọ́ lọ́n ànábì sí gbogbo àgbáńlá yìí bàtà ànábì bá ń ka alukur'ani tí àwọn ọ̀sẹ̀ bọ́ létí kí ni tí máa ṣẹlẹ̀ sí wọn. ọlọ́ni wàyídà kọ́rọ́ tẹlifùrọ̀ hàn wọn anábì sallallahu alaihi wasallam ní gbogbo ìgbà kí ìgbà tó bá ti lè kí alukur'an ala al-mushrikin sí àwọn ṣẹbọ létí wal kuffar àtàwọn kèfèrí. وأشياعهم أتمنى جوا القرآن أما الله يتعدتي أما يعني ديوكا ẹni tó ti fọ́nu fọ́ra alukurani yìí a máa la ojú afọ́jú a máa mú kí ẹni tó bọ̀ kó gbá ṣùgbọ́n gbà tí ìwọ bá wá ń ka alukurani yìí sí àwọn ọ̀sẹ̀bọ létí kí ló máa ń ṣẹlẹ̀ ja'alna baynaka wa bayna alladhina la yu'minuna bil akhirati hijaban mastura níṣẹ́ la máa ń fi gàgá tí ó di àárín rẹ sí wọn á fi gàgá yìí á fi di rẹ̀ múlẹ̀ ìyẹn ni pé ọ̀rọ̀ rẹ tó ń sọ kò ní rí bi bá. wọ etí wọn amọ̀sibọ́sí pé yóò rọ́nà dé ọkàn wọn tí wọ́n tiẹ̀ fi rí ọ̀rọ̀ yìí mú lò tí wọ́n fi ṣe wa o tí ó fi yí wọn padà lórí bí ó ti ṣe dá eléyìí tí wọ́n wà lọ dáadáa eléyìí tí al pépè lọ sí di rẹ̀ a máa fi ni màná lọ sójú ọ̀nà eléyìí tó já gaara jù àwọn àní sàǹfààní yẹn níbẹ̀ gẹ́gẹ́ bọ́lá wọn bẹ̀rẹ̀ dáa tó ti sọ pé zalikal kitabu la rayba fi hudan lil muttaqin àwọn òní rí màná bẹ́ẹ̀ bọ́lá wọn bá ti sọ pé shahru ramadan alladhi unzila fihi alqur'an hudan lin nasi wa bayyinatin min alhuda gbogbo àǹfààní yìí ní jẹ́ tiwọn nítorí pé àsìkò ìgbà tí wọ́n ń kí alukurani sí yẹn a ti fi gàgá sáàárín ẹ̀rẹ́ àti àwọn gàgá yìí ó ti dín wọn pa kò ní jẹ́ kí wọ́n gbọ́ ní gbígbọ́ tẹni tí ó rí múlò ábọ̀sibọ́sí pé wọ́n ti ẹ̀ tẹ̀lé àwọn táwa làwọn ẹni àwọn onítàn alladhina la yu'minuna bil akhirah àwọn ẹni tí wọ́n gbà ikú gbèǹdà kìí àmàbẹ̀ẹ́. àwọn náà na ń pè ní al-mushrikun nítorí pé ọ̀sẹ̀ bọ́ ìgbà tó ń ti ń wọ̀ yí gbogbo ẹ̀ ilé ayé lọ́ma ilé ayé lọ́ma àti pé papá ga ìsẹ́nìkan tó tún gbẹ́nìkan ǹdè mẹ́lẹ́yìn kú ámbọ̀sibọ́sí pé wọ́n kò wọ́n yẹ ẹsẹ̀ rẹ̀ wò so irú wọn ọlọ́run ẹlẹ́dàá máa ń fi gàgá sáàárín wọn àti ìwọ nígbà tí wọ́n bá ń kí ó sọ yìí pé ja'alna baynaka wa bayna alladhina la yu'minuna bil akhirati hijaba ó ti tó kọ́nà sọ báwọn pé a máa ń fi gàgá sáàárín rẹ àti àwọn ṣùgbọ́n lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa ó tún ti àlàyé pé hijaba mastura mastura láti fi sẹ́tí gàgá máa ṣe hàn gàgá tí máa dì nǹkan láti pa gàgá tí máa bò nǹkan lábòkárí wọn à ní rí àyè gbọ́ntọ̀nsọ gàgá eléyẹn òtún alágbára yéésì pé ìwọ ni wọn ò ní rí lásán ọ̀rọ̀ rẹ tó ń sọ gan wà nígbà ẹ̀wọ̀n kí gàgá eléyìí lágbàá jù nítorí pé bí ẹnìkan bá bẹ́ńta ẹnìkan bẹ́ńnu lé a máa rọrùn nígbà míì kí wọ́n sọ̀rọ̀ kí wọ́n tún máa gbọ́ra wọn yé nítorí pé a lè má ríra wa àìríra wa ò pé ká má gbọ́rọ̀ ara wa ṣùgbọ́n hijaban mastura gàgé ìtọ́lọ̀ wọn bá fi sáàrin wa ní ìsìn kí ẹ sì pé àwòrán lásán ló máa ń kọ dínà ẹni láti rí a tún máa kọ dínà pé ká gbóhùn ẹni títí ẹ̀ ń bá wa sọ̀rọ̀ kí ló dé tọ́lọ̀ tó wá ṣe bẹ́ẹ̀ fún wa nítòfà tó lọ́wọ́ bá fi ṣe bẹ́ẹ̀ fún wa ó náà ní pé àìgbàgbọ́ ó ti dín lọ gbogbo nínú ọkàn àtẹ̀mí wọn gbogbo gbèsè wọn gbogbo àtikó gbogbo ìyẹnjú wọn ó sì ní pé àwọn ò ní gbọ́ ká gbà á ní fi ìbàjẹ́ tà ń ṣe sílẹ̀ orí rẹ̀ la fẹ́ sẹ̀mí orí rẹ̀ la fẹ́ kú sí ọlọ́run ẹlẹ́dàá wa san wọ́n lẹ́sàn ní ẹ̀san tó ṣe dídí pẹ̀lú iṣẹ́ tí wọ́n ń ṣe nítorí pé nínú nǹkan tá a ti mà nínú ṣẹ̀ríà ó náà ní aljaza'u min jinsil amal aljaza'u min jinsil amal bí ẹ̀san tó lọ́ máa ń sànyàn ó máa ń jẹ́ irú ẹ̀yà asẹ́tì yẹn náà bá sí ìwọ ọ̀fẹ́ gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọ́n wò pé kí alukurani sọ tó bó wa gbọ́ ó ní gbọ́ ọlọ́run lẹ́dàá yóò di etí ẹ̀ yóò di ọkàn ẹ̀ ó ní gbọ́ ambosibosi pàtẹ́ kó yí rẹ̀ o ọtẹlẹ àbí òní tẹlẹ ẹrí ẹjẹ àṣàkíyèsí àárín yìí irú nǹkan gẹ́lẹ́ tó náà wọ́n bá sọ pé ń ṣẹlẹ̀ tí àwọn ọ̀sẹ̀bọ àwọn kèfèrí ń gbàtà nàbì sallallahu alaihi wasallam máa ń kí alukurani ó ṣẹlẹ̀ sáwọn kèfèrí náà láàyè ẹrí pa àwọn kèfèrí tẹ ké látò nídọ̀la tẹ mọ àwọn ẹ̀rí ọ̀rọ̀ àwọn ẹ̀dí ọ̀rọ̀ eléyìí tó múnádóko wá eléyìí tó pété yẹn bá gbọ́ ìyẹn ọmọ pé dájúdájú eléyìí ò lè jẹ́ nǹkan mí àfòdodo àwọn kèfèrí tó bá ń gbọ́ ẹ rí i pé kò ní í ṣe wọn láéláé bí káwọn ó pa àwọn òdì mùsùlùmí kódà lómi lè sọ pé hmm, òdodo lọ̀rọ̀ yìí ókè òdodo lọ̀rọ̀ yìí kí wọn á ní tí wọn tún ṣẹ́kù tó ń ṣe nídìí tó ló ń ṣe tó yàtọ̀ sí ẹ̀sìn tí òdodo yìí ti ń jáde ẹlòmíà sọ pé òun náà kọ nítorí tó ń bá sọ pé òun máa gba Islam ní táwọn èèyàn máa sọ nípa òun ní bọ̀ńlẹ́rù òun náà kọ̀ tó ń bá sọ pé kó wọn gba islam kí lara yóò sọ nípa òun kí lára yóò sọ nípa òun yẹn ó lágbára ó tóbi lọ́dọ̀ wọn ọkọjà kí wọn wọ náà lọ iná àkọsẹ fi wé kí ni táwọn èèyàn sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà wọn èèyàn wọn máa fẹnu já ni wọn máa fi wá rọọfù torí yẹ kó tún àárín sánà bójú tó bá ti jọ gbẹ̀ndà òkèèyàn àyà mi tuntun wá tó tún jọ eléyìí ọlọ́ni wọ́n kọ́ ló kọ́ ló kolo bóna fi akínnàtì mímà tẹ̀dọ̀rúnà eléyìí wọ́n fi ẹ̀ẹ́dẹ́nìna wọ́kùrù ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون àwọn kẹfìrí ọmọ sọ fún anabi sallallahu alayhi wa sallam wípé ọkàn wa èdìdì ti di kò jẹ́ ká láǹfààní àti gbọ́ nítorí ń pè lọ sídi rẹ̀ àti pé etí ti di pa òjé ti di pa àgbọ́rọ̀ àti pé gàgà ń bẹ láàrin wa àti wọ́ kò ká láǹfààní pé kí n tó ń sọ kó ti ẹ̀ ráyè jókòó sí àtàkùn ara wa ọlọ́ni gaga tí bọ̀ nǹkan lábò lábò kárí tí dì nǹkan láti pin ń bẹ láàrin wa àti wọ́ ń bẹ láàrin wa àti wọ́ tọ́ ìgbà míì àwọn olùmọ̀sọ pé ìjábọ̀ mẹ́sọ́rọ́ gàgà tí èdè kéèyàn ọ̀rẹ́ ni ti ń bá yàn sọ̀rọ̀ àtàrí rẹ̀ kọ́lọ́jà àníkọ́ ti ń bọ̀ sọ tí ń bá wa sọ̀rọ̀ tá a sì sàǹfààní lọ́rọ̀ ọ̀rọ̀ rẹ̀ tá a sì rí tá a sì tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ nítorí pé tá a bá rí náà tá a tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ kí láǹfààní kò láǹfààní kankan tọ̀ lè jẹba o. ọlọ́ni waja'alna ala qulubihim akinnatan an yafqahu. وفي آذانهم وقرا وإذا ذكرت ربك في القرآن وحده ولوا على أدبارهم نفورا ọlọ́ni وجعلنا على قلوبهم أكنة àti pé kwakwága àti fi èdídí àti fi àwọn èdídí àti fi dí àwọn ọkàn wọn èdídí òun ló máa ń di ọkàn láti pa tí èjẹ kọlọkàn kọrọkàn rẹ kó fi ro rere tí èjẹ kọlọkàn kọrọkàn rẹ darí lọ síbi tó da akínnatẹn ẹyìn ọfọwọ èdèdè ń bẹ lọ́kàn wọn kò lè jẹ kó wọn gbàgbọ́ yé ọ̀rọ̀ Ọlọ́run nítorí pọlọ wọn bọ ọfẹ kó wọn gbọ́ yé wọ́n fi ẹ̀ẹ́dẹ́rìhìm wọ́n kọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni etí wọn àti dé ládìí pa àti dé ládìí pa àti gbé nǹkan lé málẹ̀ eléyìí tí ò ní mú kó wọn gbọ́ Al-Kùránì ní gbígbọ́ ọtẹni tó ṣe pé ní tí ń gbọ́ ó ṣe láǹfààní àwọn kan máa gbọ́ ni bí ìgbà tí nǹkan tí nǹkan kún yomoyomo létí wọn bí ìgbà tó yín lọ wọn à ní gbọ́ ní gbígbọ́ ọtẹni tí ó gbọ́ tí ó ṣàǹfààní lára rẹ̀ wọn à ní gbọ́ ní gbígbọ́ ọtẹni tí ó gbọ́ tí ó tara rẹ̀ mànà ọlọ́run ẹlẹ́dàá wa báyìí ló ṣe fún wa nítorí pé alágbèrè ni wọ́n alágbẹrùgbẹ́rì ni wọ́n aláìfẹ́ gbàgbọ́ ni wọ́n wọ́n fi adhanihim waqara èdìdì ń bẹ àbí èdìdì ń bẹ ní àwọn etí wọn náà àti dí etí wọn láti pa agbẹ́rù lè málẹ̀ kò lè gbọ́rọ̀ kò lè gbọ́rọ̀ tọ́. So. ولا لدعاني وإذا ذكرت ربك في القرآن وحده وبوات درق الله لنك nínú alukur'ani tó ń ké owó nǹkan tí ó di ká mà wípé la ilaha illallah wa'budu allaha wa la tushriku bihi shay bí àpẹẹrẹ bẹ́ẹ̀ وقضى ربك ألا تعبدوا إلا إياه يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا قريبين ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وإذا قيل لهم لا إله إلا الله يستكبرون àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àyà tó bá tọ́ka sí tawhid tó tọ́ka sí tawhid tó tọ́ka sí ká sọ ọlọ́run ọba lọ́kan ṣoṣo nínú ìjọsìn tó o bá ti lè ka alukur'ani débẹ̀. wàlọ́wọ́ àlẹ́ àdàbàrìhìm nufura. wọ́n pẹ̀yìn dání wọ́n túlẹ̀ kí ni n pè wá lọ sí ibi. subhanallah nítorí pé o ti kàn wá ní pẹ́tẹ́lẹ́ ó ti kàn wọ́n níbi tí ń dùn wọ́n torí pé àwọn ọ̀fẹ́ ṣe Allahu lọ́kàn ṣoṣo oníkálukú wọn túlẹ̀ wọ́n sà gẹ́gẹ́ bí ẹni tí ń sá fún kìnìún gẹ́gẹ́ bí ẹni tí ń sá fún kìnìún wallaw ala adbarihim nufura wọ́n túlẹ̀ bí ìgbà tí ń tí ó pa wọ́n nílé wọn wọ̀nyí subhanallah. nínú àyà mi ọlọ́ni wa idha dhukira Allahu wahdahu ishma'azzat qulubu alladhina la yu'minuna bil akhirah wa idha dhukira alladhina min dunihi idha hum yastabshirun. sọ́mà fìlẹ̀ dárúkọ Allahu lónìí ká pé wa'lam annahu la ilaha illallah àbí fa'lam. أنه لا إله إلا الله واستغفر لذنبك لما قلت جبه يبان جنة اشمأزت قلوب الذين لا يؤمنون بالآخرة ọkàn àwọn ẹni tí ò gbájọ gbẹ̀ǹdà kìyàmù ọgbọ́yọ́ bàjẹ́ ọkàn àwọn gbọ́gbẹ́ kí ni sọ tí ó dùn lẹ́nu gẹ́gẹ́ bí ìwọ náà ní lónìí gbogbo àwọn tí ò fẹ́ràn tẹ̀wéèdì àgbà àti ọ̀fẹ́ràn ká sọ lọ́wọ́n ọba lọ́kàn nínú ìjọsìn tó bá ti gbọ́ tá dánu lé ìdánilẹ́kọ̀ọ́ pé ẹ má mẹ́bọ mẹ́sìn ọlọ́wọ́n ọba nìkan la gbọ́dọ̀ sí nítorí pé gbogbo ẹni tó bá fi lé mẹ́bọ mẹ́sìn irú wọn wọn à ní ṣoríire láyé wọn ò ní ṣoríire lọ́la kìíyàm pàápàá jùlọ ẹni tó bá yẹ pé ẹbọ ló ṣe kò tú bá kúrò nídìí ẹ ó ní apá apá apá tó bá ti dárúkọ Allah àbí wọ́n sọ̀rọ̀ tawhid wọ́n ni wọ́n ń bú àwọn ni wọ́n ni wọ́n ń ṣépè fáwọn ni bí wọ́n ṣe ń bu yín náà rí abẹ́ ìgbádùn síbẹ̀ máa fún wa ní ẹni tó jẹ tẹ̀tẹ̀ òun lára máa fò sòǹgbà tẹ̀yìn ò dúró déédéé tẹ́ bá ń bá yín sọ̀rọ̀ ibi tí kùdìẹ̀kùdìẹ̀ kò tí ẹ ṣe kùdìẹ̀kùdìẹ̀ lélẹ̀ kò púpọ̀ kò púpọ̀ níbi tó kù sí lára yín torí pé tòhídìí tẹ́yìn ọba ti bójú tó kù púpọ̀ nìyẹn níbi tó kù sí lára yín tó bá ti mẹ́nu bàbá yìí ẹ rí i pé bànújẹ́ ni ọ̀jẹ̀ fún wa bànújẹ́ ni ọ̀jẹ̀ fún wa torí ẹ̀ lẹ́nu ká pé àwọn fẹ́ràn ẹ̀kọ́ nípa ẹ̀sìn Islam but àwọn fẹ́ràn tòwíìdì àbíkílẹ̀ máa ń pè yàn náà rí tòwíìdì ni bọ́ọ̀ fẹ́ bọ́ọ̀ kọ̀ kí mú ẹ̀ gbogbo tòwíìdì òun náà nìpìlẹ̀ ó lóun tó má ti dárúkọ Allahu Allahu azza wa jal ọkàn wọn bàjẹ́ àmọ́ bá dárúkọ àwọn tí máa nínú àwọn ẹ̀dá tó gbogbo àwọn ẹni tí ọ̀gbọ́ lọ́wọ́ bá gbọ́ inú wọn máa dùn pé ọkùnrin wọn ké sí òun ó dúdú àbàbà ó dúdú àbàbà abẹ́rẹ́ nǹkan mẹ́ ọ̀rọ̀ abẹ́rẹ́ nǹkan mẹ́ kọ́dà ẹ̀ríkà tó láwọn yorùbá lẹ́bù wàrà mìíràn là nàbì dà wọn torúkọ lọ sọ pé in min qaryatin illa khala fiha nadhir bí kò sílùú kan láyé àbí kò jẹ́ pé kìlọ̀kìlọ̀ kan ti wá bẹ̀ ajọ́ kíta ni kìlọ̀kìlọ̀ yorùbá ọlọ́rọ̀ mìíràn ẹ gbọ́rọ̀ fa ẹ bọ́ sọ́mbà ti dárúkọ àwọn míì tí wọ́n jámà kankan lẹ́gbẹ̀ẹ́ Allah ọkàn wọn balẹ̀ ọkàn wọn balẹ̀ síbẹ̀ náà ni wọn náà rí a'udhu billah ọlọ́run ẹlẹ́dàá ni wàyí bá zakarta rabbaka fil qur'ani wahda yíṣà nàbì lọ́dá sọ tó o bá ké àyà kùránì níbi tó lọ́n ti sọ̀rọ̀ nípa kásọ̀ ọlọ́run ọba lọ́kàn ṣoṣo nínú ìjọsìn tó o bá ké alukùránì débẹ̀ wallaw ala adbarihim nufura ó túlẹ̀ ó túlẹ̀ lẹ́ni tó tọ́kọ̀ pàpọ̀ ó túlẹ̀ bí gbàtí ń sá fún kìnìún nítorí pé àwọn tó máa wò pa àwọn náà lè ń bá wò tálẹ́ tó lù pé ń bá wò àwa náà ni àwa ni kò lè má bu wa ó ní àwa kò dájú kó rí wa pé ó ní àwa à ń bọ́ kí bọ̀ ọ̀pẹ ó ní àwa àtàwọn bàbá wa orí wa kò dájú kó ṣiṣẹ́ gbọ́nà tọ́tọ́ rí ó ní àwa àtúntò ìwọ́ àná fi parọ́ ọmọ yẹn torí tọ̀lọ̀ ẹ̀ ń kọ́ yẹn ẹ̀ tún tẹ́bà fún òkúta fún gi ẹ̀ tún ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe ní bẹ́ẹ̀ ọbẹ̀ wọ́n tún wá wá ẹran sí ìbàjẹ́ jàmá ẹran tó wọ́n jẹrí láyè ó tún wá síwájú di àtẹ̀pẹ̀ ọ̀wá ni wọ́n á ní àwọn ta lórí wọn ọ̀dà lórí ọ̀wá ń náwó ìwọ́n sáré kó rí kọ́dàrú náà ló ti wá di sìn. a'udhu billahi minash shaitani rajim torí ẹ̀ náà náà ti sọ pé ẹ̀tù kìí fẹ́ràn sànù ẹ sì mọ̀ pé ọmọ olè kan ò sí tó máa ń fẹ́ràn ọmọ ọdẹ torí pé ọdẹ kìí fojú olè balẹ̀ pípa ni wọ́n máa poli wọ́n nígbà tí àwọn mùsùlùmí tí wọ́n sọ pé ilaha illallah àwọn ọ̀sẹ̀bọ̀ takò sì jẹ́ nǹkan tó tóbi púpọ̀ lójú wọn ọ̀rọ̀ yìí ọba ìbílẹ̀ ìsúlámù àtàwọn ọmọ ogun rẹ̀ ṣùgbọ́n làwọn bẹ ẹlẹ́dàá wa ọgbà ntí iblis àtàwọn ọmọ ogun rẹ̀ ń fẹ́ wọlé nítorí òun fẹ́ ní sẹ́ lọ ọlọ́run ọba ń ran gbólóhùn yìí ṣe ó sì ń gbèjẹ́rí gbogbo ẹni tó bá takò torí pé òní gbólóhùn tó pé èèyàn lè fi báyàn jà àfi borí ẹ̀ ẹ lè fi la ilaha illallah báyàn jà borí ẹ̀ àmọ́ bí àwọn èèyàn ṣe gbọ́ kí ó yé láwùjọ tiwa a ṣàlàyé bíi wípé o ò lè fi báyàn jà fi kò borí ẹ kéde pẹ́ lọ́ọ́ máa hàn ọ́ tẹ́wàá hàn pé ẹ lọ́ọ́ da sẹ́nu ọ̀nà ilé rẹ̀ ẹ dàlù yọ gbà àfi bí wèrè pè hmm? ìyẹn ni pé tí wọ́n bá di la ilaha illallah tí wọ́n kú lórí pé òun ṣe tawhid àwọn kan wá ń bọ́ ọjà nítorí pé wọ́n ṣe tawhid àwọn sì ń ṣe ash-shirk wal والبدع والخرافات والخزعبلات gbogbo ajagbadagba arandarandan ló wà lọ́wọ́ tiwọn kò sí bí okun ó ti ṣe yí tó tí ìwọ tó dúró lórí tòhídì yẹn tó ní fàlùkù ọbẹ gèdà ọkàn lè gbà àsìkò tó ṣùgbọ́n pẹ̀lú àsìkò ó padà borí wọn náà ìdí nìyí ni wọ́n máa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nígbà tí wọ́n ń rè wá ẹ má kánjú o tí bá dé àwọn àlóyún tẹ fẹ́ pe àwọn èèyàn sẹ́sìn ọ̀la ẹ má kàn jù nítorí pé tó máa ń kó bá dáhàwà náà nìkan jù ìdínú kò yẹ ẹ pé ẹ̀yin tẹ́ máa ṣe dáhàwà yẹn gbogbo yín gbogbo yín ẹ kàn jẹ́ àwọn ọ̀dọ́ǹde ọ̀dọ́ǹde ọ̀dọ́ǹde àwọn ọmọ tí ò tíì lọ́jọ́ orí lọ títí nítorí pé tó máa ń ṣe ọ̀dọ́ òun náà ni mo lè fò mo lè bẹ́ so bọ́ bá dàrú kátúká ìní máa sábà sí ọ̀dọ̀ bíi kó gbóná jájá kí máa bẹ̀ láàrọ̀ ọ̀dọ̀ torí ẹ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ jọ̀dọ̀ ẹ tíráì láti tún rí ẹnìkan tó dàgbà díẹ̀ láàrin nítorí pé gbà tí egun tí bá ń ṣe wàn wàn wàn ẹni tó dàgbà yẹn yóò lè máa kìyìn pé àti ìtòsí bá báyìí ni ẹja gbé báyìí ni ẹja gbé kò ní jẹ́ kẹ́ kájú kọjá bó ṣe yẹ nítorí pé ìkánjú máa kó bá dáwà khassatan tó bá gbé dáwà òdodo ni tẹ́ bá ń pè yẹn lọ sí di tawhid ẹ̀ nídìí láti kánjú ẹ̀yin wá gba náà ẹni tó ń gbéyàwó bọ̀ kí é nàgà nítorí pé ta ni wọ́n ń gbé bọ̀ wá bá tẹ́lẹ̀ náà tó ìwọ orí òdodo ni wọ́n wà wa inna jundana lahumul ghalibun àwọn ọmọ ogun ọlọ́run náà ni wọ́n padà borí ọmọ ayọ̀ agbẹ́kọ̀ ọmọ yọ adá òòfù kátẹ̀ nítorí pé tí òjò borí Ọpọ lọ́wọ́ rẹ̀ ọ̀pọ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anábì Hud alayhi salam fún àwọn èèyàn pé tó bá tí mò ti pẹ́ àpẹ́jù láàrin yín tòun tí mo sì ń bá yín sọkọ̀ bá yín láàmú kò sí wàhálà àtẹ̀yìn àtàwọn òsàkúgbèkúgbè ìbẹ̀rẹ̀ orí ibu yìí gbogbo yín ẹjọ́ péjọ kẹ pè mí níjà ẹ pè mí níjà ẹ sì má lọ mí lára ọlọ́run ẹlẹ́dàá wa lèmi bá dúró káwọ ẹni tí ò borí so bẹ́ẹ̀ náà ni tó bá pé dáwọ̀ òdodo lẹ́yìn náà bá gbé lọ ẹ bùkátà láti kanjú nítorí pé èèyàn kì í di àtẹ̀wéèdè mú fún àbórí ẹ̀ wọn ní borí ẹ̀ nítorí tó bá gbé kí káfẹ́ rí ká fi fi wí ẹ̀rí ni ẹ̀rí wo wá lẹni tí ò sí lórí tòhídì fẹ́ mú wá níwájú wọn tó ń ṣe tòhídì tó fẹ́ fi kín àìṣe tòhídì lẹ́yìn tí irọ́ òfin wá yí padà tí ó dòótọ́ tó kù kó fi dì málẹ̀ wàláhì kò sí kò sí àbí kílà lọ́jà lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run sọ ànábì sọ kò já mọ́ kankan ẹ̀ẹ́ àtúntò padà lọ́sọ̀dọ̀ lọ́dọ̀ àwọn bàbá kó tún tún lágbára ìwọ náà wàá gbà á ò tó dáadáa lọ́lọ́ tọ́jà ìwọ tó wà lórí tó hídùn òbúkà bàbá kìnnì bàbá kìnnì qala Allahu qala Rasul torí de eléyìí èèyàn kì í di tòhídì mú fún aborí ẹ gbogbo bó tilẹ̀ wù àwọn ọ̀tá tọhidi kọ́ pọ̀ tó gbogbo bó ti lè wù kí ìyànjú wọn kọ́ ga tó lójú rẹ kò sí tàbí ṣùgbọ́n wípé padà di ẹni tó pòórá ni níwájú tọ̀hìd nígbà tí tọ̀hìd bá tó bá ọjà nítorí pé tí atẹ́gùn tó bá tí ìjì burúkú tó bá nawọ́ ọjà ẹ mọ̀ pé àti gbogbo wọn forí balẹ̀ torí rẹ ẹnìkan kì í di mú kọ́ má borí àmọ́ kánjú ni màá ti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí pé ní ìsìtẹ́ máa ń tẹ̀lé nu tó ń kọ́ yín lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ń kọ́ yín tó hídì ń kọ́ yín gbogbo ẹ̀ àwọn ọ̀dọ́ wa pọ̀ nù yín tó tó ń bá ń ṣàlàyé tí ń sọ pé báyìí láṣẹ báyìí láṣẹ ẹ̀mọ́ ti jà gbé gbèsè báyìí báyìí mẹ́jà gbé ẹ̀rí pé àwọn míì ni wọ́n mọ̀ pé ọ̀rọ̀ ṣèkò tẹ̀fẹ́ yé wa because uh, ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ó yẹ ká ti ẹ́ ká ti dà pọ̀ ká pò pọ̀ ká dàrú kí gbogbo nǹkan so tí òun náà bá ti ní òun fẹ́ pò pọ̀ òun fẹ́ dàrú òun fẹ́ sí gbogbo ń tẹ́tí achieve ó lè wá bàjẹ́ torí rẹ̀ ẹ máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa fi tó ìgbà mi yóò lo ìdìde wọn àti egun ọ̀dọ́ máa ná wọn ẹni wọn ó lò ń jọ mi ìgbà míì ìṣepẹ̀lẹ́ àgbàlagbà ni wọ́n lò ń jọ mi sòtẹ́ máa ń fi méjèèjì bọnú ara wọn tẹ́ ń tì wọ́n bọnú ara wọn tẹ́ ń la ara wọn ẹ̀rí pé ìlẹ̀ padà borí. wọ́n fún wa nírò nípa ọ̀kan nínú àwọn ọmọ ìyá tóun náà ń pèpè lọ sí àtẹ̀wọ̀hì ní ilẹ̀ Sudan lẹ́yìn tó ti lọ kẹ́kọ̀ọ́ tó dá wa láti ilẹ̀ lárúbáwá tó wá padà sí Sudan wọn lẹ lárúbáwá lọ náà so àmọ́ àwọn onítọ̀ hídì lọ títí níbẹ̀ yẹn bí tọ̀rí kọ̀ bí kínní gbogbo àwọn ní Sudan ní àyíká mẹ́sàlásí láàlú àbí òye wa àbí ká pé mẹ́sàlásí Jamiu àbí òye wa ẹ̀rí tí wọ́n dá wọn síra lẹ̀ báyìí tí wọ́n ń tà àwọn síra nákẹ́lì burúkú wọ́n ń tà gbogbo àwọn international nákẹ́lì tí ò tún jẹ́ rú rọ́ táwọn wọ̀nyí kó ká láwọn anákẹ́lẹ́ tó wá pé gbígbóná gbígbóná ni tí wọ́n ti tó ti kọ́ anákẹ́lẹ́ wọn àti xaatìmí rẹ̀ àti kíní kan bó lẹ́ ti sá kíní kan báyà tóra rí kíní kan báyà ẹ́ àbí òye wa gbogbo ẹ̀tẹ́ rí tí wọ́n ń tà ó lè jẹ́ pé ìdánìkan ti lò kù tó wọn ò ní ìdìmá ni wọ́n fẹ́ tà bí àwọn tíra lò pé ẹ̀rí kòkò ó ṣe bójúbójú nírú àwọn Sudan yẹn ọ̀rọ̀ alówó pọ́kú pọ́kú lówó ẹ̀ wọn kàn ní sọ pé kó mú lọ́fẹ̀ẹ́ so gbogbo náà àwọn tọ̀ríkọ̀ iná làwọn wà lórí ẹ̀ bí ká ní sẹ́wù tọ̀ríkọ̀ kọjá nínú mọ́tò so àwọn mùrídìí oníkálukọ́ àmà ju orí pa táyà mọ́tò rẹ̀ tí àwọn fẹ́ fara pa àwọn fẹ́ fara pa àwọn bọ̀ bàtà kálukọ́ fẹ̀fẹ̀fẹ̀ ra ojú táyà ẹlòmíràn tún gbẹ́ kẹ́sì pé báraka báraka ojú táyà mọ́tò ọ̀gá ẹni báraka ẹ̀rí tí wọn bá ń ṣe nǹkan mìíràn yàtọ̀ sí súnà orí wọn pé lọ tààrà akramakumullah gbogbo orí eléyìí wà Sudan àmọ́ kìí ṣe kan ẹni tó bàjẹ́ máa bàjẹ́ tó bá ti yé wa báwọn kìí tó kan náà lẹ́yìn tẹ wá fẹ́ ṣàtúnṣe ó lè túnṣe torí tí ẹ bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe ẹ ní àtìbù kankan ní ti máa kó bá dáwà ní ila tawhid wa ila sunnah tẹ́ ẹ bá fi pẹ̀lẹ́ ẹlòmíì tó lè wo pé ah, àtọ́jú tà ń ti ń ṣe dá wa yìí olórí ibú mọ̀ làwọn èèyàn ń bì. kámọ́ ara àwọn èèyàn gbárùkù sí ẹ fẹ́ wọ náà ni àwọn akẹ́kọ̀ọ́ àmọ́ ni sálùjá náà làwọn wọ̀ ní àbí náà àwa náà mà. à ń sàn sàn náà pé kọ́lọ́ ń ṣe wá lólórí rẹ̀ nígbà tí arákùnrin yìí ọlọ́run ti ti gbà fún níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní àbá ìgbèríko bẹ́ẹ̀ tàtà lẹni tí èsì àbá wa bì dánilẹ́kọ̀ọ́ rẹ̀ ọlọ́run fún lọ́rọ̀ máa sọ gbìyànjú máa wá ọ̀pẹ̀jọ ọ̀pẹ̀jọ ọ̀pẹ̀jọ tó ẹni tó wá dàbí kí n pé baálẹ̀ baálẹ̀ agbègbè rẹ̀ wọ́n á rí i pé tí aago kan bá ti lù aago kan pàtó ìlú máa dá wọ́n sọ pé tí ọba ń lé tí ọba lóko táwọn pé èèyàn náà tàwọn olókòfó ọba béèrè tí ò sí tí gbogbo òlu máa dá ní à bàbá kódà ẹnìkan tó nímọ̀ nípa ẹ̀sìn tí ń kọ́ wa lẹ́sìn ó dé láti ilẹ̀ Saudi ń kọ́ wa lẹ́sìn tó onáàbá ní ọ̀dà aago mélòó ni màá bẹ̀rẹ̀ o wọn lọ aago báyìí tá aago báyìí lójoojúmọ́ onáàbá ní sọ́ọ̀lá ọ̀sán màánu ọba ti ní surprise onáàbá yọ síbẹ̀ kúlẹ̀ lọ́jọ́ kan. tó ti yọ síbẹ̀ ó yà kálukú lẹ́nu ẹ mọ̀ pé ọlọ́run bá ti gbà fún dáwà nù wípé kọ̀fẹ́ ẹ̀sẹ́nìkan má ti ò tí ò fẹ́ gbọ́ ọwọ́ akúkẹ́ máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. àmọ́tẹ́ bá wò ó pé ọ ọlọ́dún bá mú fìràwọ́nà wá ọ fìràwọ́nà wá gbọ́ bàbá lọ́rọ̀ fìràwọ́nà burúkú ọ̀daràn fìràwọ́nà burúkú ọ̀daràn ti Musa Musa dáadáa àti dáadáa kí lọ́lọ́ sọ fún un faqula lahu qawlan layyina la'allahu aw yakhsha ọ̀rọ̀ tó lẹ̀ ní kẹ́ bá sọ gbọ́yà tó bá gbọ́ ní tẹ́ sọ yóò jẹ́ rántí ọlọ́run àbí kọ́ payà rẹ̀ tó jẹ́ ti Musa fìràwọnà burúkú mu bàbá yìí ní ìsìnkú gbogbo bá sílẹ̀ òkú burú tó ló tú okùn okùn bàtà fìràwọnà nínú dídáràn. ẹ̀yin náà gbogbo bó tilẹ̀ wù kẹ́ ẹ dáa tó ẹ lè tó ànábì Musa àti Harun alayhi masalam tọba ni báàbù tá a ni ọyọyọyọyọ ẹ wájú ẹ wájú ẹ wájú ẹ lọ sí báàbù tó gbóná dáadáa ìgbé torí pé ẹnì kí fún atalẹ méjì bàbá yìí lè má wọ mi àbí òye ẹjọ gbé tó gbóná jù kìtàbù ní ti ń tó bá gbọ́ bí ètò gbóná jù ní bá ń tà á lé warawara so sẹ́sì máa pé tọ́lọ̀ bá ń bá yàn wí ìyẹn máa ń laagun lọ́jọ́ tó tutù mu so bàbá baálẹ̀ ẹ̀sà bẹ̀rẹ̀ sí kàn gùn ogun bẹ̀rẹ̀ sí ní dà lábíjá ni lójú ni ní kíníkan so alára gbọ́rọ̀ jura wa lọ bàbá yẹn ọ̀gbọ́ ọ̀pọ̀ lọ́ba dìde bá padà lọ sáyé rẹ̀ ó wá ránṣẹ́ pé àwọn èèyàn bíi mélòó pé ah, àti èébú àtàbùkù alẹ́ máa lọ gbọ́ abájọ tìlú máa dá abájọ tìlú máa dá pé ẹ̀ ń sànà abẹ́ ṣe gbàtiwájẹ́ lórí ipò yìí ni àbí àwa ni mùsùlùkù ni àbí àwa ni kùfàrọ̀ àbí àwa ni àwa ni àbí náà fòpin sí ìdánilẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ ń bùkátà ṣe jẹ́ pé ẹ̀fì làákàyè àti ìfarabalẹ̀ ẹ̀fì kan ọ̀rọ̀ yín ní gbogbo ìgbà tẹ́ bá lẹ̀ ń ṣe da'wa ila at-tawhid was-sunnah. ẹ má jẹ́ kí gàràngàràngàràngàrà kó mu nítorí pé ń tọ́ta yín fẹ́ náà ọ̀tá yín fẹ́ kẹ́ ẹ ṣe gàràngàrà sódà tí wọ́n fi dẹ ìjọba sí yín pé ẹ̀yin adàlúrú ni abàǹkájẹ́ ni yín so gbogbo ní táwọn ò rí ṣe lójú ìjà wọn wàá rí ṣe lọ́wọ́ pẹ̀lẹ́kùtù nígbà tẹ́yìn dàrú torí ẹ ẹnìkan kì í di kalimatu tawhid kì í dì mú kọ́ máa borí ọ̀tá ẹni tó bá lò tó ẹ pé lórí rẹ̀ ló ti ń bá ọ̀tá rẹ̀ jagun ọlọ́run ọ̀sẹ̀ yìí. ẹsùn ti mà ike nínú àwọn ẹni tó lọ́wọ́ bá kọ́ sànú jù pẹ̀lú tòhí àwọn náà ni ahlul jazira àwọn lárúbáwá àwọn ará erégùsù lárúbáwá wọ́n pè ní jazira erégùsù ṣùgbọ́n kìí ṣe jazira tán nítorí pé àlùjazira wọn náà ní ilẹ̀ gbẹrẹfu tí omi yíká ní gbogbo ọ̀nà kọ̀nà ṣùgbọ́n Jaziratul Arabia omi yíká níbi tó pọ̀ jù àyè díẹ̀ kan wá sẹ́kù tó ṣe pé omi ò yíká mbẹ̀ torí ẹ̀ náà ṣe ń pè ní ṣibhu Jaziratul Arabia erégùsù afarajọ erégùsù ilẹ̀ Lárúbáwá afarajọ erégùsù ilẹ̀ Lárúbáwá àwọn ará abẹ yẹn ọlọ́run ṣàánú wọn púpọ̀ pẹ̀lú tawhid nítorí pé bẹ́ẹ̀ ni islam ti bẹ̀rẹ̀ lódodo kọ̀kọ́kọ́ rọrùn kọ̀kọ́kọ́ rọgbọ kọ̀kọ́kọ́ rọrùn kọ̀kọ́kọ́ rọgbọ ṣebí náà lọ́lọ́run sọ fún ayé wa idha dhakarta rabbaka fil qur'ani wahdahu wallaw ala adbarihim nufura tó bá ti lè sọ̀rọ̀ tawhid lọ́lọ́run bá sọ nínú al wọ́n tulẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ọlọ́run bá kọ́pà gbà fún tawhid láti orí ìdí múlẹ̀ ní jaziratul arabiyya tó kárí àwọn orílẹ̀-èdè púpọ̀ lónìí ọkárí àwọn orílẹ̀-èdè púpọ̀ lónìí alákòókò ṣáájú gbogbo ẹ̀ iná níbi tí ń jẹ́ Saudiya lónìí ọkárí gbogbo ẹ̀ ó tún kárí al ìrẹ́ náà la Nabi sallallahu alaihi wasallam sọ pé al-imanu yamani identity yamani ni pé ara yamani yẹn ni pé yamani ni yamani wà bẹ́ẹ̀ ni ara rẹ̀ òun náà ni irú àwọn Kuwait Qatar Bahrain Sultanate Oman bákan náà ẹ̀ẹ́. Eh, الإمارات العربية المتحدة يونايتد عرب إميريتس جزيرة العربية نبي سبحان الله يعني ولما بس عنوا بلو توحيد ولما بس عنوا بلو توحيد أني كان أقوي أبي أقوى kọ̀ọ̀kọ́ kéw ọlọ́lé ẹ̀kọ́ kọ̀lọ́lé ẹ̀kọ́ ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ orí tẹ̀wéjì náà wà. ẹni tí ó jẹ́ pé ìwé ẹ̀rí tí wọ́n ti gbà kò ì tí ì lálà oníkó pẹ́ẹ́dún mẹ́wàá tó ní kò ní lálà kó wọ́n gba dìgírì dìgírì ẹ̀yọ kàn tó bá yanu tí wọ́n sọ̀rọ̀ nípa tẹ̀wéjì ọ̀yọ̀ lẹ́nu ọlọ́run ràn wọ́n lọ́wọ́ mẹ́rin gidigidi láwọn bí wọ́n ṣe tètò ilé ẹ̀kọ́ káfi ti aljamiatu islamiyya káfi sàpèjúwe ní almadina àmọ́ ọgbẹ́ bá ti yí padà ní ìsìn gbogbo nkóhun tó bá fẹ́ kọ́ ẹ̀ṣẹ̀ríyà الدعوة alìhadì wà الحديث والدراسات الإسلامية القرآن والدراسات الإسلامية اللغة العربية تلاميذ nísìn wọn tún ti fi kún pé kòlíyẹtu al-ulum college of sciences bákan náà wọn tún ti fi kún kòlíyẹtu al-handasa wal-hasub faculty of engineering and computer science anything tó o máa ń kọ ní jamiu àti islamiyya the same syllabus lẹ́kọ̀ọ́ láti hundred level títí dé four hundred level nípa tawhid kò sí ọ̀rọ̀ yìí pé nítorí pé mi wọ kò lè tó dá àwọn usuli din torí bẹ́ẹ̀ yẹn gan ló ti jẹ́ pé the fundamentals of religion ni lọ́ọ́ máa fẹ́ kọ́ńbẹ̀n gidigidigidi gbogbo ńjọ́ kan iná lẹ́kọ̀ọ́ kódà àwọn ọmọ tó wà kò lè tó lóga subhanallah nísìnyí àwọn tí ò fẹ́ tọ̀ hì ìgbà táwọn kọ́ gbà wá ó ṣe interview final interview ọ̀tọ̀ ní interview tí wọ́n fi mú ọ wá ìyẹn tẹ́lẹ̀ nù ní ìsìn íńtánẹ́ẹ̀tì ni ọ̀tọ̀ ní interview tí wọ́n fi mú ẹ wá wọ́n wá ṣe final interview ní ìsìn interview yẹn náà sẹ́kù o wá ṣe final interview tó pé ibẹ̀ wọ́n ti wá gbé ọ lọ ibi tó ti kẹ́kọ̀ọ́ àmàmí ọ̀ wá sọ pé. kò é ṣe dandan kọjá àwọn èèyàn dúdú o gbogbo ẹnikẹ́ni láti ibikíbi láyé tó yẹ pé kò fẹ́ kọ́tẹ̀ òhídì kankan jẹ ó lè lóun fẹ́ wọ faculty of Arabic language tòrọ ń wò pé eléyẹn yóò tètè sowó tó ń bá ti jáde lẹ́yìn náà ọ̀rọ̀ ká hmm, mo ti bọ́ lọ́wọ́ bàbá bàbá tí wọ́n da tawhid bò ń lọ́tù wọ́n dábò ń lọ́sù òkè àtìlẹ̀ iwájú àtẹ̀yìn la ilaha illallah títí wàá lọ béèrè lọ́dọ̀ àwọn tó wà ní kòlíọ́tù dáwọ̀ òṣòlì tí ìjọ ìgbé specialization ti wọn ẹjọ́ kílẹ̀ ń kọ́ lẹ́wọ̀ wọ́n bá dá akọ̀rọ̀ wọ́n ti dédé tiẹ̀ tó wà lóga ah two hundred same thing three hundred same thing four hundred same thing oh Allah amantu billah. <laughs> torí pé àwọn fẹ́ pé tí gbogbo yín bá jáde kẹ́ ẹ ní agbára lórí ẹ̀sìn kẹ́ ẹ má jẹ́jẹ̀kulẹ̀ dí àfà àti sọ pé àwọn àfà náà tẹ̀ mọ̀ pé àwọn gbajẹkulẹ̀ dí. àkàràwọ̀ kú mọ́ ẹnìkan ní problem kápẹ́ bíi tòlíyàtul hadith. tí wọ́n á ní láti jẹ́ pé wọ́n ní ìwé rẹ̀ ọ̀dá ní secondary level ó ní láti tún lọ enrol sí final year secondary level náà so àmọ́ ń gbọ́dọ̀ pé ní university náà ní kọ́ lọ enrol ọba lọ enrol ó ti wá develop àwọn ìkórìíra fókè liyọ́tò hadithi yẹn pé kí ni gbogbo gba tòhídì wọn máa kọ́ yẹn tòhídì tòhídì ìbá ti tìlà fẹ́ kọ́ mo rò pé yé ìgbà tí ó wá parí tí ó tún wá wọ yunifásitì level padà wọn á ní kòlíẹ̀ tó lóga nìkan gbọ̀n lọ ní. so àwọn agbè lọ sọ̀n lọ́wọ́ adé ni wọ́n ń kó pé ayélujára tẹ́jà tó alùpàṣà àjà yìí kò síbi tí mo dojú kọ tí n bá tẹ̀ òhìn dínú jámẹ́ ìsìlámíyà bẹ́ẹ̀ ni. nítorí pé àwọn fẹ́ tírèèni àwọn èèyàn lọ́nà tó fi jẹ́ pé ọ̀tọ̀ ní specialization rẹ lódodo ṣùgbọ́n òní jẹ́ ẹni tí inú rẹ bù òní jọ́ tẹ̀sí òní jẹ́ni tí wọ́n mọ̀ nípa ẹ̀sìn lórí ẹni pọ́tì ibi yòówù tó bá ti jáde ní al-Jami'atul Islamiyyah tó bá ní kó wá sọ nǹkan kan nípa tauhid gẹ́gẹ́ bí oníkálukú ti ṣe máa sọ lọ náà gbọ́dọ̀ máa sọ torí kò sí fèkúfèkú bọyọ ọmọ ẹ gbogbo èèyàn lọkọ bákan náà the same level kò sọ̀rọ̀ ńgbà tó ti pé ẹ sẹ́mi pé specialization ti wá nìyẹn àwọn tún máa ń pa kí lọ́n kí ni tó máa ń pa rẹ̀ ju ta ni. torí wọ́n ti bẹ́ẹ̀ nítorí àti pé wọ́n ti mú yín bọ̀ wọ́n á jẹ́ kó o padà sílé lẹ́ni tí ọ̀dẹ́sìn rẹ mà o padà sílé lẹ́ni tí ọlọ́mọ promote bídíà o padà sílé lẹ́ni tí ọmọ lọ ṣe kufriyat shirkiyat a'udhu billahi minash shaitani rajim. ń bẹ̀ ìrọ̀ àwa náà pèníjà ńlá lélẹ́yìí fún wa o pèníjà ńlá lélẹ́yìí fún wa kò tó ká máa pera wa mùsùlùmí ká sì máa kórìíra tawhid máa pa tawhid àwọn ahli sunnati wal tó jẹ́ tawhid òdodo torí pé gbogbo àwọn ọ̀tá tawhid àtàwọn ahli sunna wọ̀nyẹn àwọn náà ní tawhid tí wọ́n àmọ́ wọ́n ń pè ní tawhidul mutakallimin tawhid àwọn ulama'ul falsafa wal mantiq ahlul ahwa'i wan nihal ìlànà àwọn onífẹ̀ẹ́nu àwọn tó ti fojú ọ̀nà tó tó ti filẹ̀ tawhid tó yẹ pé ìpìlẹ̀ sẹ́wọ̀n kí ìpìlẹ̀ tòhíd lọ́dọ̀ ahlus sunnah wal jama'ah wọn náà ní qala Allahu qala rasuluhu lèmádá torí pé a fẹ́ sọ nípa Allah a fẹ́ sọ nípa àwọn sẹ́tì máa ṣe a fẹ́ sọ nípa àwọn orúkọ àtàwọn àròyìn rẹ̀ a fẹ́ sọ nípa àwọn ẹ̀tọ́ rẹ̀ báwo la ṣe wá lè mọ gbogbo eléyìí tá a bá ní àní fífi alukurani àti ti sunna ti kò sí bá a ti lè mọ àwọn náà kàn tó ń sọkúsọ ni bí àwọn ti ń ròyìn ọlọ́dún pé ọba ẹ̀ ọba ẹ̀ ẹ̀ ẹ̀ abẹ́ ìgbọ́n nǹkan mọ́ rubbish so àbá àwọn tí ó tí ó gbé ọ ọba tá a kìkìkì tá a rí nǹkan fi jọ ọba tá a wò wò wò ń wò torí pé àwa pẹ̀lú làákàyè tó lọ fún wa làákàyè yẹn ó kúrú ó kúrú kọ̀ dá wa màgá àwa gan wa nù. táwa dọ́lọ̀ mọ̀ ní pàápàá àlè dá mọ̀ ní pàápàá ọba sì lọ dára rẹ mọ̀ kọ́lọ̀ wo lẹ́mí rẹ sórí lọ́wọ́ ni àbínú ẹ̀dọ̀ sínú fún lẹ́mí gbé ni àbínú ọkàn ẹ bá wa wá ẹyin ọ̀jọ̀gbọ́n ẹ̀rí kìtẹ́ bá kẹ́kọ̀ọ́ títí tí wọ́n tún ní ọ̀jọ̀gbọ́n abẹ́ pẹ̀lú <laughs> ẹ bá wa wá ń bo lọ́wọ́ Allahu akbar. torí ẹ ẹni pé tawhidul mutakallimin òun náà ló jókòó bàjẹ́bàjẹ́bàjẹ́ sọ́dọ̀ àwọn èèyàn ní nàìjíríà tí wọ́n ń bè àwọn àyè nílẹ̀ ayé láfíríkà generally àfẹnitọ́lọ́mbà sànù lọ́pọ̀lọpọ̀ àwọn kọ́ńtírì ní asia àfẹnitọ́lọ́mbà sànù pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tó wà ní europe àfẹnitọ́lọ́ ń bá sàánù tawhidul mutakallimin òun ló di tọrọ fún kálí lọ́pọ̀lọpọ̀ àyè láyé tawhid ahlu sunnati wal jama'a ó kéré láwọn èèyàn ti ń tẹ̀lé tí ò bá sí àwọn ẹnu lọ́lọ́ àwọn àkókò tá a wà nù rẹ̀ yìí tọ́lọ́ ọbẹ̀ ẹlẹ́dàá tó ṣe àrànṣe ńlá fún ìpèpè lọ sídìí kìtàbù sunnah ìpèpè lọ sí di tọ̀hídì tó lálàáfíà tó tí ọ̀pọ̀lọpọ̀ náà fi bẹ̀rẹ̀ sí ní dààmú tí wọ́n ń fi tọwọ́ wọn tí ò dálẹ̀ tí wọ́n ń gbé ìtọ́da ẹ̀rí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ à wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tọ̀hídì tó ń sọ pé kìíní ka تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير ọwọ́ rẹ̀ làkóso wà ọwọ́ àbí ìkápá rẹ̀ abẹ́ ìkápá rẹ̀ ọwọ́ lọ́nà sọ wọ́n ní kápá ló bá ti wá gbọ́ ọwọ́ rẹ̀ náà ní dandan wọ́n ní ni ọ́ pé àwọn ya ara fọlọ̀ wọ́n ẹlòmíì tẹ̀ tún lè gbé wàhábì kan ní tí èyàn wá wò wò kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ táwọn ń pè ní alùsùnà gan aláwùjọ wa bóyá wọn ti kú bóyá wọn ń bẹ àṣàyíra náà ni wọn wọn ètò lórí àkídà alùsùnà ni wọn wà àti wọn pé àkídà àwọn àṣàyíra kì í sọ àkídà alùsùnà tí wal jamaa àwọn ẹlòmíì ti kú ní tètè pé lórí pé ọ̀rọ̀ jahada fillahi haqqa jihadi wa hamala liwa as-sunna wa nashara al-haqq tẹ àkìdá rẹ̀ rí ká àkìdá ṣáírà ní gbé so nàìjíríà gan àkìdá ahlù sunna ń bẹ ó ṣẹ̀ṣẹ̀ wà lọ́mọ kólóró ni ó ṣẹ̀ṣẹ̀ wà lọ́mọ kólóró tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó máa kọ tíra àti sọ pé àlàkìdá tó sàhíhà ní nàìjíríà lẹ́bùn bíbáyìí kì í ṣe pé àlàkìdá tó sàhíhà bìmọ̀ àná. عقيدة أهل السنة والجماعة إذا بالرو قالوا رنيبي العقيدة التي هي مناهضة لعقيدة الصوفية مرقوا àkídà tó tako ìgbàgbọ́ àwọn sufi ni làwọn gbà lérò pẹ̀lú àkídà sàhíhà nítorí kíkẹ́ bá gbọ́n yẹbẹyẹbẹ ẹ̀rí pẹ́ni tó ń tako sufi náà nítorí dání ṣe o àmọ́ àkídà tiẹ̀ náà kì í ṣe àkídà ahlus sunnah wal jamaa al-khalisah ṣùgbọ́n àkídà wo làkídà rẹ̀ àkídà tó la asha'ira. bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn tá kú tán lọ nítorí bí gbàtà ń sẹsẹ mẹyẹ bọ lápò ni gbàtọlọ ń ran àwọn ọmọ ìyá wa lọ́wọ́ nínú ẹ̀sìn Islam àwọn tọlọ ti ṣe kò ń gẹ kán lọ kẹ́kọ̀ọ́ gidi wa tí kálukú ń dé tí kálukú ń dé tí kálukú ń dé tí oníkálukú ń rí nǹkan tí ń bẹ àwọn èèyàn sí lórí àkídà ahli sunnati wal jama'a tó oníkálukú sì kọ́ wọn kọ́ gidi wọn kọ́ gidi tó oníkálukú á bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé lóríṣiríṣi kálukú bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé lóríṣiríṣi. gbàtà túmọ̀ kìtàbù tawhid sí Yorùbá tí ìjọba Saudi tó ń tẹ̀ tán pin àwọn èèyàn kan wá rí nílùú kan tó. So,

أما فوق غذاء الولدان أم البراهين جوهرة التوحيد láwọn síra àwọn àṣàyíra ń ó ti yẹ kó dókun ẹmẹjọ àfi kọkú kọkọ àwọn ọmọ wa nítorí pé níta bá ti tẹ mọmọ lórí kí rọrùn láti ha kù nígbà tó bá yá àkídà eléyìí pàtàkì púpọ̀ ó pàtàkì púpọ̀ nínú gbèsè ayé wa so nítorí di eléyìí báyìí ẹnìkan ń ṣèbéèrè kan láìpẹ́ yìí kìí ṣèbéèrè tuntun ìbéèrè tó ti hewu lórí ni àmọ́ tuntun ni lọ́dọ̀ ẹni wọ́n sọ pé gbogbo táwọn alùsùn náà ń pèpè lọ sídìí rẹ̀ gan àdádálẹ̀ nípa tọ̀híd onítorí pé tọ̀híd alukurani ọ̀sọ́ pólísì mẹ́ta alukurani kan sọ̀rọ̀ tiẹ̀ tọ̀híd oríṣi mẹ́lẹ̀ alùsùn náà pè oríṣi mẹ́ta kọ́dà àwọn kan alárìkún dákan tó fẹ̀ kẹrin kún ẹ̀rí pé lọ́dọ̀ alùsùn náà wọ́n sọ pé توحيد الألوهية توحيد الأسماء والصفات kásán náà bá lọ́kàn ṣoṣo nípa atẹ́ tọ́lọ̀ ń ṣe kásán lọ́kàn ṣoṣo nípa atẹ́ ìjọsìn táwa náà bá ń ṣe kásì sí lọ́kàn ṣoṣo nípa àwọn àròyìn àtorúkọ rẹ̀ tọ́jẹ́ tiẹ̀. ṣèlè yìí látọ̀tọ̀ tó ti pẹ́. àwọn olùmọ̀ ẹ̀sìn Islam ti ń ṣàlàyé léyìí bọ̀ wọ́n lè pè lọ́nà mi o pé tòwíìdì tí ń bùkátà ká mà á ká fẹsẹ̀ rẹ̀ rìn lọ. tòwíìdì tí ń tí tọ́jọ́ pé tó ń bùkátà ní pé kárí pé ńlá ń ṣe àtìtakù ká mà ká fẹsẹ̀ rẹ̀ rìn lọ. ọ̀nà ni tòwíìdì rúbùbíyà tòwíìdì làṣìlá ọ̀sẹ̀fẹ̀ bí wọ́n tún ṣe túmọ̀ rẹ̀ látàyè jọ. gẹ́gẹ́ bí tíra kan tí imáàmù Ibn al-Qayyim kọ Ijtima' al-Juyush nínú tíra yẹn ẹ̀rí tó pín tó fi méjì so amọ́lìsì èyí tó pè ní ká mà á ká fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ ó ní a and b rububiya wa asma wa sifat so ẹlẹ́ẹ̀kejì tá a bá máa ká apply rẹ̀ tawhid al-uluhiyya tọ́ bàtìmánu táwọn olùmọ̀ ti ń kọ́ tó ti ń kọ́ tó ti ń kọ́ ǹgbà tí. àwọn kan tó wáá dé ní ìṣẹ àwọn alárèkúndà kan wọ́n ní ẹlẹ́kẹ̀rin wà ó iná ní kíni tawhid al-hakimiyya wípé wa man lam yahkum bima anzal Allah fa ulaika humul kafirun wa man lam yahkum bima anzal Allah fa ulaika humuz zalimun wa man lam yahkum bima anzal Allah fa ulaika humul fasiqun wọ́n ní tawhid al-hakimiyya ni. alùsùn náà sọ fún ọ pé kò sí tuntun bẹ́ẹ̀ yẹn òun náà wá bẹ́ẹ̀ tauhid al-uluhiyyah nítorí pé tahkimu shari'atillah nínú pàǹtọ́sì fọlọ́ ni kìí ṣe nǹkan tuntun tẹ́wà tẹ́bà lé tẹ́tẹ́bà sí tẹ́bà sọ pé tẹ́yìn ọba ti gbà tó onídìrí hakimiya àtẹ́kọ́ alùsùn náà yín ti kan ẹgbọ́rọ̀. so wọ́n á ní alùsùn náà alùbídà ni wọ́n o nítorí tòhídì tí wọ́n pín sí ọ̀nà mélòó ọ̀nà mẹ́ta alukur'ani ò pín sí ọ̀nà mẹ́ta súnà ò sì pín sí ọ̀nà mẹ́ta. náà sọ pé àwa o ìtújà lọ́dọ̀ ti wá onáà ní kíkà tẹ̀lé tó wà nù alukur'an kì í àwọn orúkọ tá a pè lọ́jà lọ́dọ̀ wa tọba yẹ kó kọ ní ọba fàjà ẹfọ kọ bìkà tí àwọn atẹ́tọ́lọ̀ wọn bá ń ṣe ẹ̀fín rin lẹ́ fọ́lọ̀ lónìí kan pẹ́lòmí ò lè bá ṣe ẹlòmí ò lè bá sorogún bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni tẹ̀sí mọ̀ pé ọlọ́run ní àwọn orúkọ àtàwọn àròyìn tẹ́lòmí ò lè bá jẹ́ wọ́n ní bẹ́ẹ̀ ni tẹ̀sí mọ̀ pé ọlọ́run nìkan la gbọ́dọ̀ gbé gbogbo òjọ́sìn gbogbo òjọ́sìn lọ́ọ́ bá àgọ́dọ̀ lọ́ọ́ gbé àmì àní àtòhí ìdílé àwọn káságbà kọ́ náà ń bẹ à ìjà wà mo rò pé káságbà kọ́ náà bá ń bẹ ìjà wà ẹnì kankan ti kọ̀wé ti pẹ́ nínú àwọn èèyàn tá à ń tuntun gbá yé nì sàkọ́ ọkọ̀wé kan tuntun bu àwọn alùsùn náà pé fífọ́ àwọn alùsùn náà lẹ́nu irú ẹja yìí náà máa ń lò ní lórí pínpín tí wọ́n pín tòrí ìsọ̀nà mẹ́ta so alùsùnàdà ti dà lóògbé dídá ìfọ́nilẹ́nu padà sọ́dọ̀ ẹni tó rò kó nfẹ́ nìkan lẹ́nu lórí àìlágbọ̀yé ti ń bá káàkiri ayé gbọ̀rọ̀ pé yé ètò gbogbo àwọn àyà ló kú lẹ́ni wọ́n sọ fún mi ní ìsìngbà tó lọ́wọ́ bá sọ pé qul a'udhu bi rabbin nas rabbi malikin nas málíkì àti rọ́bì ìlàhìnà ìlàhì ṣé ìtumọ̀ àwọn kan náà àbí òye wa torí alùsùn náà ni ẹ̀dá kan ẹ bá wa yànnà náà rè nítorí pé rọ́bì nàásì rògbòbíyà málíkì nàásì alàzùmá wa sifat ìlàhìnà al olóhìyà ẹ má wulẹ̀ lọ́dínà kò ní ìdíkọ̀ ọ̀ka tó tọ́kọ̀ nítorí di eléyìí báyìí ó ti yẹ kí gbogbo èèyàn náà àti bá fẹ́ wà lìjánà làá fi ṣe Islam àfẹ́ wọná làá fi ń tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin ọ̀ma burú tó wà nù tòrí ìdè làṣà ayéra rẹ̀ aburú ńlá ni wàláì nítorí pé tòwíìdì tán bíòd jẹ́ kí gbogbo ẹ̀ kò ní nǹkan kankan tó fẹ́ pé ká gbàgbọ́ ju yí pé ọlọ́ọ̀bẹ lọ. tasi gbako loda gbogbo nǹkan wà bẹ́ẹ̀. ẹ ka tíra tọ̀hìn láti bẹ̀rẹ̀ dópin tíra tọ́pẹ̀ ní tíra tọ̀hìn láti bẹ̀rẹ̀ dópin tó tóbi ẹ ní rí nínú rẹ pé u'budullaha wahda ẹ̀sìn lọ́n ló nìkan tọ̀hìn náà wà dà tọ̀hìn náà dà ẹ fún yín lákòójúwe kan كذا الصفات فاحفظ السمعية أني هذا واو أو أشعيرة لازم كيف بابايا تنكني أبو الحسن الأشعري رحمة الله عليه وانت قال فاكدا يلا كتبه أقعد أصير عقيدة أهل السنة والجماعة أني ما فيقولوا لي عقيدة إمام أحمد ابن حنبل أتنو في كان من شريعة عقيدة الرجل ما مات عليه àkídé èèyàn ní téèyàn bá kú lé lórí bàbá yẹn ti sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbẹ̀rẹ̀ mọ̀tẹ́sílì ni mọ̀tẹ́sílì tún burú ju àṣàyíra rẹ̀ ọkọ̀ ọ̀yá rẹ̀ à ń pè ní Abu Ali yinil Jubai ọ̀gá àgbà ní báwọn mọ̀tẹ́sílà Abul Hasan al-Ash'ari sọ ogójì ọdún pẹ̀lú rẹ̀ tí fi ń ṣe mọ̀tẹ́sílà. ìbéèrè kan ló béèrè lọ́dọ̀ àbá lẹ́yìn ogójì ọdún tó fi dáńjà kájà ìgbà tó lọ ń fún ní àbá rí dáńjà kájà lòun náà wá lọ bíòdì àkídà tiẹ̀ là ń pè ní àṣàríyà àṣàríyà náà lọ wá ṣe tó fi wá dẹ̀ba kó tó kú lórí kó náà kò wúlò kò sí nǹkan kan bẹ̀ nítorí gbogbo àkídà àṣàríyà náà ni kẹ́ fi ìròyìn ogúnrin lẹ̀ fọlọ̀ alwujudu walqidamu walbaqa'u walmukhalafatu lilhawadithi olùkọ́yìn náà máa lú ẹ̀ <laughs> kẹ́tù wọn mú ìròyìn méje kan wá wọn náà ní alcilmu walqudratu walhayatu walkalamu walsamcu walbasaru waliradatu kẹ́tù wọn rìnlẹ̀ fún allah wọn kò léyìn ní sifatul macaani méje yìí so ṣùgbọ́n àwọn twenty yẹn wọ́n sọ pé ẹ fi twenty yẹn rinlẹ̀ fọlọ̀ opposite rẹ̀ tó tún á jẹ́ twenty ẹ ti dànù kó lọ́dọ̀ lọ gbogbo twenty kò sínú rẹ̀ pé onìkan la gbọ́dọ̀ kò sínú ẹ̀ torí ẹlẹ́rìí ẹni tí wọ́n máa pè ní olùmọ̀ńlá nípa tẹ̀wọ́lídìí àṣàyíra yẹn tó tún jẹ́ pé yóò tún máa lọ forí balẹ̀ fún kọ́búrù ó tún lè ṣe wọ̀ sí àpótò ń bá kú inú mọ́ṣáláṣí ni kó gbókòó wa tẹ̀rí pé tẹ̀wọ́lídìí rẹ̀ ọ̀ yakọ́ so irú àwọn nǹkan yẹn lẹ́ẹ̀ máa rí lọ́dọ̀ àwọn àṣàyíra yẹn bàbá yẹn nígbẹ̀yìn ayé rẹ̀ ó wá fi àkídọ́tò àṣàyíra lẹ̀ gbogbo marhala kọ̀ọ̀kan ló sì ti ṣe síra ìgbà tó wá débi ti parí tó kú sí yìí ó kú sórí àkídà ahlu sunnati wal jamaa ó wá kọ tírà kan al-ibana fi usuli diyana la ilaha illallah téèyàn máa ń kẹyìn ó sì máa lami lójú gbogbo nǹkan títí ń takò láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ ọlọ́run lọ́wọ́ ọlọ́run lẹ́sẹ̀ ọlọ́run olójú ọlọ́run yìí wá ọlọ́run yìí sọ̀kalẹ̀ gbogbo ẹlẹ́rìí tí ọmọ sọ pé àwa sì gbàgbọ́ ibi ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní ojú yaliqu bi jalalihi wa azimi sultanihi láì jẹ́ pé a ṣe àpèjúwe rẹ̀ àbá àfiwé táwọn èèyàn torí kọ́ lọ́n sọ pé laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir ẹ̀rí wájú ọ̀nà sì ní pé kullu shay'in halikun illa wajha yóò sì máa mú wa nù yóò sì máa mú wa nù. so bàbá ìkọ̀tìrà ń sì tún bẹ̀ wà alhamdulillah. torí àwọn sọ pé sẹ́yìn máa pera rẹ̀ ní ẹni tó wà lórí àkídà àṣàríyà á sọ pé kò sí ntọ́kan Abul Hasan al pẹ̀lú rẹ̀ gẹ́gẹ́ bí òsì sí ntọ́kan ìkókò pẹ̀lú ànábì Yusuf alayhi salam síbẹ̀ mọ̀ kàn parọ́ mọ́ kòkò náà ẹ̀ torí bò ní kòkò ó ṣe já láàánú wọ́n fẹ́ jẹ Yusuf tó wá rọra fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tú bọ́tìnì rẹ̀ bóyá press bọ́tìnì ọkàn tù ní o tu gbogbo ẹ̀ ńgbà tó tutù ọ̀rọ̀ abọ́ bàánà lọ tètè wá jẹ Yusuf mo rò pé ẹ rí nǹkan mẹ́ torí tó bá pé ìkòkò ní lódodo ṣé kòkò kan ó láàánú débi pé ẹ á tún fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tú ẹ̀wù yọ̀ọ́ ya ẹ̀wù mọ́ lọ́rùn ni ẹ̀ wá mẹ́wù wálé lálàáfíà ẹ wá lọ alọ fi ẹ̀jẹ̀ àparò ẹ fi pa aṣọ ọmọ ọlọ́mọ ẹ wá ní kòkò jẹ ókè ìkòkò aláàánú tó bẹ́ẹ̀ náà ni. ó wá sọ pé wa kullu nafsi wọ́n ní sáfọ̀ bí sẹ̀máyà wọ́n ní gbogbo orúkọ ọlọ́run àwọn àròyìn ọlọ́run eléyìí tó bá ti wá ní alukurani eléyìí tó bá ti wá ní sunna ha sórí wọ́n ní kọ́ ha sórí wa kullu nafsi. awhamat tashbiha gbogbo ìròyìn kan nínú àwọn ìròyìn ọlọ́run àbókọ kan tó fẹ́ jó ni máa dàbí ẹni pé a fẹ́ máa fọlọ́run wé àwọn ẹ̀dá tó dá awwilhu yí ìtumọ̀ rẹ̀ padà awfawwid àbí kò sọ fọlọ́n ló ma tiwa أهل السنة لا يفوضون المعاني إنما يفوضون علم الكيف أهل السنة يسويكي يرويو الله لما تماري لا لا أما تماري ثم باو لوري قل لعوام كابي إمام مالك في الاستواء معلوم والكيف غير معقول والإيمان به واجب والسؤال عن الكيف بدعة ولم أرك إلا امرأ سوء ìwọ́n tó ń ṣe béèrè yìí ìyẹn kú mo rí ọ sí o wọ́n wá pàṣẹ pé kí wọ́n gbé jáde wọ́n bá gbé jáde kí lè bá yé wọn a rí i pé àwọn anáàbò kàtà kàtà àkídà ahlùsùnà kàtà ká láti tàn ká ibtigha wajhillah muhtasibin táwọn wẹ̀sán rẹ̀ lọ́dọ̀ Allah yẹ́sì lọ́dọ̀ èèyàn má retí kankan sẹ́ńtẹ́nì kan bá ń yàn kìnnìkì lọ́jà tóun ní òkun ọlálùjáná ni àbọ̀ ni ó gbé ọkùn bí àtiwọ́ náà gbogbo tó máa ń ṣe lábẹ́ aburada ẹ̀sìn yìí máa ṣe nítorí Allah torí pé lónìí ládàá lórí ẹ̀ gbogbo tó àbá ti ṣe nítorí Allah àṣedànù lásán ni kọ́lọ̀ má ti wá ní aláṣedànù. Ummul Barahim ó ní máa ń kọ́ ní secondary school level láwọn àlejò senior secondary school level láwọn àlejò fún ọmọ tó bá fẹ́ gbàwé ẹ̀ láwọn Áfíríkà wa ń tó fi dé nàìjíríà Ummul Barahin wọ́n pè ní Ummul Barahin nítorí pé ntí wọ́n fi sí ẹ̀rí fún gbogbo ọ̀rọ̀ tó bá ti lè wá nínú síra yẹn ọlọ́pọlọ ọpọlọ ni wọ́n kà fún Ummul Barahin ìyá gbogbo ẹ̀rí tó múnádóko alukurani wa ńkọ́ mm, mm, mm. sunna ńkọ́ bàbá tó wá sí Ummul Barahin gbàtà ń sàlàyé ó ní tẹ bá wo tíra yìí láti bẹ̀rẹ̀ dópin à sọ pé kọ́ lọ́lọ́ à sọ pé kọ́ lọ́rọ̀ sóòlù torí pé ó umm mọ̀ ibrahim làbí. àmọ́ bíi as-sam'u wal-basaru wal-kalam ó ní ọpọlọ lẹ́ńbẹ̀ tá a bá fẹ́ fi ìròyìn mẹ́ta irin lẹ̀ fọlọ̀ torí ẹ̀ nẹ́sẹ̀ẹ̀nìsì àbí òye wa á rọra gbé àwọn àyà Kùránì àti á gbé wọn yẹ̀wò pé bóyá àbí òye wa á rọra. <laughs> subhanallah so àkídà náà àkídà tí ò sí ẹsẹ̀ náà àkídà tó la ṣàìrọ̀ ọlọ́mọdé torí ẹ kíyè sára o ẹkàn lè máa tanra yín jẹ́ ńgbà mí kẹ́ ẹ bá lù sún nàkan ní ẹ̀ka àkídà ṣàìrọ̀ lẹ́ ń gbé ká lé pàtàkì kó ní kálukú fura tọ́ ọlọ́ni nahnu a'lamu bima yastami'una bihi idh yastami'una ilayhi wa idh hum najwa. إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا ولا إلى أنفان أنفع محمد صلى الله عليه وآله وسلم نكوى أنت وانصى نكلكلة لين النبي محمد صلى الله عليه وسلم وانت abẹnugan nínú àwọn kèfèrí Quraysh tí wọ́n ń sọ ní gbogbo ìgbà tí wọ́n bá wá sọ́dọ̀ ànábì fún àwọn fẹ́ gbá alukurani ní tí wọ́n yọ ọ sọ ọlọ́run bá ń tó àṣírí rẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam. nahnu a'lamu bima yastami'una bihi àwa la máa tí wọ́n fi ń gbọ́rọ̀ idh yastami'una ilayhi ní gbogbo ìgbà tí wọ́n bá wá fún àwọn fẹ́ tẹ́tí gbá alukurani lẹ́nu rẹ̀ àmọ́ tí wọ́n fi ń gbọ́rọ̀ sójú wọn ràgàdà ràgàdà wọn fi ń gbọ́ ni àbí ti wọn sétí wọn palaba palaba náà tó bá gbọ́ sínú ọkàn wọn ní bọ́ọ̀sì ni àbí báwo àbí bí sẹ́ ń gbé tí ọ̀tún wọlé nígbà tòsí jáde àwa la mà. wa idhum najwa àwa la sún máa tí wọ́n ń sọ ní bòńkẹ́lẹ́ ní ìgbà tí wọ́n ń yọ bára wọn sọ̀rọ̀. إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا nígbà tí alábòsí wọn àwọn kèfèrí àwọn aláìgbàgbọ́ ní wọn tí wọ́n máa sọ fáwọn ẹni tó ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ pé ẹ wọ́n ẹni tí wọ́n ń tà sí mọ̀lẹ́ ń tẹ̀lé Muhammadu tó ti pé a ti tà sí àbí òye wa pé àdínàbì sọ̀rọ̀ lọ́wọ́ àlè tẹ́lẹ̀ wípé ogun ti mú ìyẹn ti ń sakọ́tàkàtà lẹ́ńtẹ̀lẹ̀ torí eléyìí ń pẹ́ máa. tó báwọn èèyàn ṣe máa ṣe nù nítorí pé àwọn òní jáfi lè takò òdodo tó náà lágbára òdodo tó lè dáwó kò wá sí tó tí wọ́n máa ṣe ju kí wọ́n máa bá ẹni tí bá ń sọ òdodo jẹ lọ eléyìí ò sì jẹ́ tuntun gan aláyé Musa àti Haruna àwọn ọ̀rọ̀ tí Musa sọ ó ní agbára púpọ̀ ọba tó dá gbogbo wa tó ní sámà tó nílẹ̀ fóun ní ọba òdodo ńlá gbọ́dọ̀ máa sì. tó ẹ̀hán ká làwọn ẹ̀rí tó ní tábì mọ̀pọ́lọ́ náà lọ́rùn ọ̀sọ̀pọ̀ pálulẹ̀ ó dejò náà fẹ́ sá tó ní mú ni ọ̀fẹ́ kó ṣe mí léṣe ni ó sì mú. ó tún kọ́ ọwọ́ rẹ̀ bá bí ọyọ jáde ọmọlẹ́gbò ó dàbí òrùn ojú fìrọ̀rùn náà fẹ́ fọ́ ọfẹ́ fọ́ mi lójú lẹ́yìn tó rí gbogbo ẹ̀rọ wa ni ah, àwa ká tọ́jú rẹ̀ ńgbà kékeré rẹ̀ wọ́ àbí musa kọ́ <laughs> sunna làmásẹ́ pé nínú ilmu da'wa pé sunnatun fir'auniyya yẹn pé sunna fir'auniyya kò sì ní tán láéláé torí pé àwọn ẹni tí ìtẹ̀yìn ń ṣe ń bà lọ́kàn jẹ́ àwọn wà gbogbo ọ̀nà pátákó rongodo láti fẹ́ dà yín wọ́ ìgbà tó bá jẹ́ pé wọ́n ní irin ló máa mú irin lọ àwọn ọ̀mọ̀nà tí wọ́n fi lè tèdí irin ìyẹn ni pé àwọn ẹ̀rí tẹ̀yìn mú wa bó ṣe lágbára tó wọ́n yẹ káwọn náà nílùú rẹ̀ ẹ sì mọ̀ pé kò sí dúpá kó ṣe yí tó tó lè mú irin lọ tó kọ̀ wá sí nǹkan kan tí wọ́n ṣe máa ti pé ọ̀ ta ni ọ̀ lẹ́ni tó ṣe pé ọ̀ àbó nǹkan ni ọ̀ mo tẹ̀sí bẹ́ẹ̀ lómi ní sọ̀rọ̀ ni <laughs> àwọn tẹ́ẹ̀nì lọ́mọdé máa tọ̀ ọ́lé kó tó kú lẹ̀ ọmọ máa tọ̀ ọ́lé náà ni àwọn òpònú àwọn onírònú lọ bẹ lọ́mọ tó ṣe pé pátá ló wọ̀ nígbà tó ń lọ primary bàbá délé wọn pátá lẹ́bàá ni rẹ̀ ṣé alẹ́ fẹ́ kọ́ wọ̀ ńgbà náà ẹ̀yin bàbá àtọ́nu. irú àwọn ìdáàmà rí tí wọ́n máa ṣe ṣe irú rẹ̀ náà làwọn kò fọ́ àrùkùrẹ́ yìí torí wọn ò tó ọ̀rọ̀ lẹ́pẹ̀ẹ́ máa sọ ni tó bá sọ sọ sọ sọ tí kálukú kéwù kéwù tí kálukú tánà ìbá ti sẹnu bá alukóra ni báyìí gbogbo ewu wọn parẹ gbogbo ká sọ̀rọ̀ ká mọ kọmọ òkun rẹ yọ yóò dì tàn àwọn náà wọn á fi káì lẹ́yìn olè jọrọ èèyàn torí ọ̀rọ̀ táwa sọ ni bàbá ọ̀rọ̀ bá bọ ọ̀rọ̀ so ṣùgbọ́n etí ń kà lẹ́nu yìí ọkọ̀ jáde kí a fò so torí ẹ̀ kò sí nǹkan tí wọ́n ṣe o àfi kí wọ́n máa bọ̀ ọ́ jẹ́ a ti ní àwòkọ́sí lára anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ó lè wò sùn gbọ́nà bàbá rẹ sọ́mọ lẹ́yìn bàbá rẹ tẹ́lákọ̀ ẹ̀ gbọ́rọ̀ <laughs> èèyàn sọ fún ọ pé má sin nǹkan mí ìyàtọ̀ sí Allah kọ́ ọmọ sórí ibu ṣé ìwọ ṣé ìsàtọ̀rìn wà ńlẹ̀ àtọ̀rìn wà àti ọmọ ẹ̀ ẹ̀rọ kù ṣé Yorùbá kọ́ ní bá yín sọ ni yíbò ní bá yín sọ ni ẹ̀yin aláìlórí lọ́ọ́. wọ́n lè máa wò pé èrò làwọn bá bá yín ok èrò ọgbọ́dọ̀ tún kò dodo bá ẹ bó bá jẹ bó bá jọ mọ ẹ ètò hmm, sọmọ ara o ọmọ ẹnu rẹ a lè pé ọgbà díẹ̀ hmm, ọgbà díẹ̀ kẹsì pé ọgbà tán o àbí òye wọ́n sì máa yáàbò ẹnu ìdí nu sẹ bá lọ lómi tí lóyún. ṣé máa ń pè yàn lọ sí ìdí ẹsẹ ọlọpẹ ẹ ọmọ afọkẹ lọmọ o àbí òye wa bí kọ lọfẹ kọmọ pè ẹsẹ sí ẹ wo sí yọ láti ah. ọmọ ọmọ afẹ ni wọn ń pè yàn ní padà ábí tó ti wá láti <laughs> torí pé àwọn ọ̀fẹ́ tẹ̀lé òdodo yìí àwọn wàá lérò yìí pé bóyá ilé táwọn fẹ́ mọ látara òwú aláǹtakùn yóò ṣe gbé kò lè nítumọ̀ àfi lọ́dọ̀ ẹni tó náà bá lórí lọ́bì tiwọn kéèké àná ní ìsìn sọ́mọ lu alànàbì mọ́ bí lè nà kálukú yín sọ́mọ lu ìlànàbì náà ní kẹta sọ fún àwọn kan lè Haúsá àti bàbá kan yarí ń jọ́sìn tó ní ìfẹ́ sì béèrè haúsá lè ní títí ṣe dàlẹ́ ọ wá ń sọ yorùbá ìfẹ́ sì béèrè yorùbá ló sì fi dáhùn o bí àwọn haúsá ti wá gbọ́ tí ń sọ ńgbà tí ńgbà tí ńgbà tí tí wọ́n ti wò pé àwọn yorùbá fẹ́ wọ́n ti fẹ́ ṣe kéré mi. tó àwọn èèyàn sọ pé tó àìsí má ló ń bá àjìn bá àjìn jàǹbá jì pé èmi ọ̀gbọ́ ìgbọ́ yorùbá láyé ká yá. àgọ́ mọ̀ṣọ́. <laughs>

òkè táwọn ọmọ kan bá wá ń sàlàyé ẹ̀sìn fún yín lu yín lẹ́yà sọ pé ah, láti bo síbo yóò ṣe gbòòrò kí táwa wá ọ̀wá ń tìjẹ̀bú padà á jẹ̀bú àbí òye wa torí tọ́lọ́ ah, ṣé bọ́ọ̀rọ̀ ọlọ́ nígbà yín sọ ní Yorùbá yín. wọ́n mọ akátà fún pé orí làwọn abirùn wa lẹ̀ ẹ gbọ́ <laughs> ìwọ ọkùnrin máa ń sẹ́ lóbi sẹ́kìrì lóbi rìn délẹ̀ padà bí ó ti wá dàrí o tó nítorí jẹ́ni tí ò bá ti fẹ́ tẹ̀ lódodo à ń pè lẹ́yìn ní sunnatun fir'auniyya fìràwọn náà lọ́kọ́ dá rọ́bìṣì yẹn lẹ̀ ẹ wá wá dúró ọmọlẹ́yìn tó ti nínú ìtì. so wọn pe anabi wa sallallahu alaihi wasallam lẹni tí wọn sáàsì. انظر كيف ضربوا لك الأمثال Allah ni wa anabi sallallahu alaihi wasallam wọn náà wọlé àwọn àpèjúwe burúkú burúkú tá a mú wá fún ọ ìgbà ọ ìgbà kan wọn ní alágbègbè ni ọ ìgbà kan wọn lákéwì ni ọ sẹ́rí gbogbo àwọn nǹkan yẹn ìgbà tá ń lẹ̀ mọ́ ga wa wọ́n lẹ̀ mọ́ ga wa ká lẹ́yìn fẹ́ máa bẹ́ wulẹ̀ sí náà rí kí lẹ́yìn fẹ́ máa bẹ́ wulẹ̀ sí. so nítorí ti eléyìí oríṣiríṣi àwọn àpèjúwe oríṣiríṣi àwọn òwe burúkú wọn pa má nàbì sallallahu alaihi wasallam tí ọ̀gá kanú rẹ̀ sì rí bẹ́ẹ̀. ṣé ọ̀rọ̀ tí yàn ń ká yìí nìsín sóun lọ́ọ́ jẹ́ wì ni sẹ́ni tí ń sìn karu eléyìí fún alátọ̀dọ̀ ọlọ́run ó ti ṣe é ṣe kápórí tiẹ̀ dàrú tẹ́lẹ̀ yìí jọ̀rọ̀ àwọn alágbègbè abẹ́yìn náà mọ̀fọ̀ abẹ́yìn náà gbọ́ tí wọ́n máa sọ pé kíní kan bàbá láàmú ni ọ̀la làámú náà kíní kan ṣe kóòrùn márùn tóòrùn bá sì ràn ọjọ́ yọ ọjọ́ bá sì yọ kíní kan ṣé gbogbo eléyìí ní sàkúrà nílé ní àfikàrà fọ́ọ̀bì èyí wá kíní kan ìjẹrú ìjẹyọ ẹnìkan ló ní àfọ̀n rújẹ ló sàkúrà nínú <laughs> torí de eléyìí bẹ gbogbo àwọn rọbìṣì yẹn kọ́ lálùkùránì tó àmọ́ ńgbà táwọn bá fẹ́ sabotage nǹkan tó fẹ́ bàjẹ́ wọ́n wá kankan lẹ̀ mọ́ náà ni wọ́n wá kankan lẹ̀ mọ́ náà ni wọ́n lè pe owó ìwà owó tó yẹ pé kíni amala tí ọba jẹ amala ọbẹ̀ abúlá ní ìgbà tí tẹsí ma pé ńlẹ̀ yìí ọbẹ̀ ewédú làwọn fi jẹ amala <laughs> kọba bàbúlá kọba fẹ̀gúsí jẹ kílọ̀kàn èyí ò ní í ṣe pẹ̀lú tí ń pè ọ lọ sídi rẹ̀ aláìlérò aláìfẹ́ kan ṣe tí ẹ ti bàjẹ́ tẹ́lẹ̀ náà ó tún fẹ́ ba tẹlòmíì jẹ́ tí ẹ ti bàjẹ́ tẹ́lẹ̀ náà ó tún fẹ́ ba tẹlòmíì jẹ́ tọ́ ọlọ́ni fọgọ́lu gbogbo oríṣiríṣi àpèjúwe kú wọ́n mú wọn fún wọn sì nà wala yastati'una sabila wọn ò lè mànà wọn lè mànà eléyìí báyìí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ń sọ fún wa nípa pé àtúbọ̀tán wọn ní dà wọn ò ní mánà orí aburú orí orí bú náà wọn parí ẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa kó ṣàánú wa eléyìí jẹ́bi tá a fẹ́ dúró sí lónìí yìí báyìí abẹ́lẹ́ wọn ọba ẹlẹ́dàá wa ọba wa ọba alágbára ọba tó dá wa kódà kún kó ràn lọ́wọ́ láti jẹ́ ẹni tó ṣe é pé a máa gbọ́ àlùkùránì lágbọ́yé. àní jẹ́ ẹni tí èdídí tó ti di ọkàn rẹ̀ tí èbìbò ìbò etí rẹ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ń bẹ̀ alọ́kan nínú ẹni tí ò ní máa rí tẹ̀wọ̀hídì sá ọlọ́run ọba alọ́kan nínú ẹni tí ó dì mú lọ́wọ́ méjèèjì ọlọ́run ẹlẹ́dàá wa alọ́kan nínú àwọn tó pé ń gbọ́ ibi tó yẹ kó ṣiṣẹ́ sí ọlọ́run kó túbọ̀ ràn wá lọ láti máa tẹ̀lé lánàá nàbẹ̀ wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. oníbèrè sọ pé àwọn sì pé àwọn ń ní mọ́ni yíyẹ báyà àwọn àwọn tá à ń ṣe ìbádàbọ̀ àwọn sì ń gbé iná náà àwọn tó máa ń bí ojú náà wọn ló máa ṣe. sátọ̀ ẹni tó ń rí i pé imáni òun lẹ ńlẹ ńlẹ ńlẹ nítorí dájú náà ni kó jìnnà sáwọn afẹ́jọ́sìn nítorí téèyàn bá ti pọ̀ ní sẹ́jọ́sìn téèyàn kí alukurani lọ́pọ̀lọpọ̀ téèyàn súnmọ́ bí tó ti máa gbọ́rọ̀ lọ tó ti ń ṣiṣẹ́ ìjọsìn tí ń ṣe ọ̀ràn yẹn tí tó ń ṣe náfìlà tí ń sọ ẹnu rẹ̀ tí ń sọ́ọ̀tì rẹ̀ tí ń jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ pẹ̀lú gbọlọ ìmánì ló lè ìmánì ló lè ẹ̀ṣẹ̀ ló máa ń jẹ́ kí ìmánì ò dínkù ìrọ ẹni ahlu sunna fi sọ pé lẹ́yìn ìgbà tán sàlàyé kí ni jẹ́ ìmánì wọn ni yazidu bit-ta'a wa yanqusu bil-ma'siyah ó máa ń lékún pẹ̀lú títẹ̀lé ti Allah ẹ̀ṣẹ̀ sì máa dínkù náà wọ́n ní sáré sọ pé ọ̀rọ̀ èèyàn àbí ẹ̀gbọ́n ni pé ká